àlàmúyín <laughs> náà ló mọ̀ tó ti gbérédè <laughs> ẹsẹ̀ kú ìjókòó ẹ gbádùn wa lónìí bó ìbò ṣe ń gbádùn sìgá o. ọmọ eléré ni mi ò ẹ́ ọmọ eléré ni mi ẹ̀ mọ̀ o ẹni ò mọ̀ jáde wá wò mí o ọmọ eléré ni mi ọmọ eléré ni mi ò ẹ́ eléré ni mi ẹ mọ̀ o ẹni ò mọ̀ ẹ jáde wá wò mí o ọmọ eléré ni mi ọmọ oníjó ni mi o ọmọ oníjó ni mi ṣe mọ̀ o bẹ́yìn ò mọ̀ ẹ jáde wá wò mí o ọmọ oníjó ni mi ọmọ eléré ni mi o alamu ọmọ eléré ni mi mọ̀ o ẹni ò mọ̀ ẹ jáde wá wò mí o ọmọ eléré ni mi ọmọ onílé ni mí o alamu ọmọ onílé ni mí ẹ mọ̀ o èmi kì í ṣàtọ̀ ń rìn wá o ọmọ onílé ni mi ọmọ onílé. Àlàmú ọmọ onílé ni mi ẹ̀ mọ̀ o èmi kì í ṣàtọ̀ ń rìn wá o ọmọ onílé ni mi ọmọ eléré ni mi ò yé Àlàmú ọmọ eléré ni mi ẹ̀ mọ̀ o ẹni ò mọ̀ ẹ̀ jáde wá wò mí o ọmọ eléré ni mi ọmọ eléré ni mi ò yé Àlàmú eléré ni mi ẹ̀ mọ̀ o ẹni ò mọ̀ ẹ jáde wá wò mí o ọmọ eléré ni mi. òdèrè làmìrè ó yá o òdèrè làmìrè o ẹlẹ́dàá wa kò sọ wá gbogbo gèdè káwa má ṣiṣẹ́ ká má fẹsẹ̀ kọ ká máa fẹnu kọ pẹ́pẹ́yẹ ewu odò ṣó ń fomi mi ṣeré òdèrè lámìrè bóyá o òdèrè lámìrè o ẹlẹ́dàá wa kó sọ wá òkùnkùnrin gèdè káwa má ṣiṣẹ́ ká má fẹsẹ̀ kọ pẹ́pẹ́yẹ ewu ṣeré ṣó ń fomi mi ṣeré o ṣó ń fomi mi ṣeré òkun máa rí ọ̀sà máa rí ẹni tó ń mọ ọ̀npọ̀rin kó jáde wá bá mi jó o ó yá o òde rèé lámìrè àlàmú. sọ wá bò wèrè gbèdé káwa máa ṣiṣẹ́ ká máa fẹsẹ̀ kọ ká máa fẹnu gọ pẹpẹ yẹ ikú kú odò ṣòun fomi mi ṣeré. orin títí mo máa dé orí. ọ̀gá mi ló wà. ló wà o. orin títí òwe òye owó bàtà lẹ́kẹ́. ń tẹ̀lé ń tẹ̀lé aládé bàbá orí. tẹ̀tẹ̀kẹ̀rẹ̀ yóò wọ́ ọkọ̀ wọ́ kí. ọ̀gá wọ ọ wọ. kò wọ́ mo ní ọ̀wá mo tó kòtò máa mi jìyà tí bá gbé bílálà lé mú èmi èso lórí wèrè tí wọ́n mọ̀ kọrin tí wọ́n mọ̀ tí bí aago òdùn mọ́ máa mọ̀ kọ́lọ́ ogun aláṣẹ ni mo wọ́n ṣe yíyé yíyé àwáyà rẹ̀ á máa ta gbogbo ẹ̀ tí mo ti balance náà ni. òun nìkan yìí náà fast. sẹ́mi wá ta ló mutí. ẹ jẹ́ kó rí yín ó pé o rìhásà ló lórí o mi ò lè mọ ṣe wàhálà dànù. ó kọ́ orin títí ẹ̀ ó bá dé orí. ó kọ́ orin títí ó rẹ̀ òye. owó bàtà lẹ́sẹ̀. nítẹ̀lé nítẹ̀lé aládé bàbá orí orí ẹ máa fi báyìí. wa o. ọ̀gá mi o. ẹ̀sẹ̀ fẹ́ gbọ́ wọ́n lọ́wọ́ sànú wa ni. àṣẹ ọ̀gá. yìí ni sí ọ̀bà tó olórí ọmọ ìdààmú ni. bẹ́ẹ̀ ni. Ah, abẹ́ẹ̀kan kẹ́kẹ́ já a mọ́ ni àwọn tí ọ̀já a mọ́ sẹ́ wọ́n jò ní wọ́n wà mí jẹ́ wà ní. onípele ṣòǹgbọ́. alábàjá ìwọ náà mọ̀ gbọ́ òkú mọ̀ bá mi nì ojúgbòrò ojúgbòrò ọ̀gá orin ojúdẹrẹ àjù yìí ṣe bẹ́ẹ̀ ní kakọtì bákan láre ti yín. àṣẹ àṣẹ. ẹ rí ọmọ yìí òní ẹ̀ ti dodo ni láti mi mo mú wa kó dán yín kó bẹ̀ sí kọrin kó má búyà àgbà yìí bí bẹ́ẹ̀ ṣe ń búyà àgbà yìí yìí mo fẹ́ kó bùnú àgbàdé ká ti yín kó tọ̀wọ́ tirẹ̀. bó ṣe máa dídí ẹ̀yìn. kí ló wá fẹ́ ká ṣe fún báyìí gan. bọ́tà àárín ìhàn kò bẹ̀rẹ̀ sí inú ìlú. ìlọ ìṣe wèrè o ìṣe wèrè o jẹ́rìí kọ́ lọ́sàn-án ní ìyàn ni ó bó ṣe wà yìí bó ṣe wà yìí mo fẹ́ kí mo fẹ́ kí mi náà kí n máa gbéra kà lórí rẹ̀ torí àwọn ìgbé àlàmù àwọn ìgbé dàgbà lórí ẹ̀ kí àlàmù náà ṣe ó ti di odídẹ rẹ. kí ló ṣẹlẹ̀. ṣé ẹ rí ń jọ mi lójú rẹ pé àlàmù àlàmù kan rẹ̀ ó kọ́ ǹjẹ́ bíi pé iṣan jù lẹ́bùn àáfùn líṣu àáfùn lọ́gẹ̀dẹ̀ àtún jù lówó yà tàbátàbá ẹ́ tó jẹ́ ohun jẹ́ onídàre ó ní ẹwà akọni lọ́dọ̀ yín. àlàmù wo. àlàmù kan rẹ̀ ó ti di ó ti ó ti ó ti di ìyá àdùnnú ni. àlàmù tíá. ẹ láwù lábẹ́ kí ó ń gbúdàgbà nígbà wọ́n wọ́n gbàlẹ́ bùkéré agbasu agbẹgẹdẹ agbowó agba. Ah, kọ́ sábà lóde fún ẹ̀dọ́ lẹ́dẹ̀ẹ́ nígbà rúbẹ̀ ẹjọ́ iṣẹ́ ìsinmi tó máa ṣe. iṣẹ́ ìsinmi tó máa ṣe. ebi yẹn ló ti gbádùn ni. ọ ìgbádùn ẹwù ẹwù tòkè tilẹ̀ rúra ẹ̀mí. ṣe ìdíyà ẹdí mi èmi wájà ní mo jẹ́ ní kò sàn èmi ó sàn ewo bí mo sàn ojú yẹn fi wo ni ojú yẹn fi wo mo sàn gidi. Ah ẹ gbádùn jù. àkọ́kọ́ ohun mú ebí òtúrò bíi tẹ́gùn yìí eh, eh, ẹ eh, dákun lọ́sàn-án gan. ó tọ́ ní oníjẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀rí bá ọdún tó bá egbò èmi kò fẹ́ kó jàǹfààní tí ń nì yúnú àkàrà lórí fàṣàṣì olórí ibu gbogbo èrò. ẹ̀wọ̀n àwọn ọmọ olómọ̀ àárọ̀ ọ̀rọ̀ yìí. ọ̀gá omi ó ní mo fẹ́ẹ́ rí pé ẹ̀bà mi kọ́ mọ̀ ìjíṣẹ́ kóun náà dàbí àlàmú kan rẹ̀ èsì wọn dídẹrẹ máa ń kọ ẹ máa fi wé ti àwòkọ ní mo ìgbé kó má bọ̀ nbí kó má gbà má àlùbáríkà tí torí ọlọ́ọ̀ ẹ̀ yọ wà tiẹ̀ lọ bí ẹ bá dọ́lọ́ bá ti fún un. Ah, àlàmú náà ló ní kọ́ ní sígbàsá wo ọ̀dà kò ọmọ tó ṣẹlẹ̀ mọ́ ẹ lọ́tọ́ bá dọ̀là kó mú ọmọ rẹ padà wá wá búrò rẹ sí. gbogbo nígbà gbà lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bíi tí máa lọ lọ. máa lọ lọ kó padà wá. wọn kọ ni o. ẹ máa lọ tó bá dọ̀la kẹ́ padà wá. máa jí wa ni o torí ọdọ́run o torí ọdọ́run o èmi náà fẹ́ kó lókìkí kó jáde láti dìde wa o torí ọdọ́run o onídìí rẹ ojú kò ní tiẹ̀ o mm. ojú kò ní tiẹ̀ o onídìí rẹ onídìí rẹ ó dọwọ́ rẹ o ọ̀tẹ́ bíbí dọwọ́ rẹ o. ọ̀gá oríṣiríṣi ni wọ́n ń bẹ́ẹ̀ lù yìí o. Àlàmú wọ́n ń kọ́ ni wọ́n fún lẹ́kùn wọn fún lówó. ṣé bá a ṣe mọ ìwòrán lélẹ̀. àwọn àlejò ò tọ̀. ọ̀gá. ọ̀gá ọ̀gá yìí wò lọ́wọ́ àlọ́ àlàfo o kọ́ ó kọ́ dédé orí èmi kò fẹ́ tẹ̀lé lọ́ba yìí. mi ló máa sọ fún. wọ́n lọ sí wa. ọ̀gá yìí kò mú. tẹ bá tiẹ̀ lọ bí abíyá tó wa ẹ lọ. mo lọ wá. eré orí ìtàgé lè mi ṣe fún ọ̀gá. ọ̀gá yìí àmàjọ àmàdẹsẹ̀ wìrì kò mọ yá ti ìjọ. Ah! àlàyé kú ni. kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni o. ẹ ẹ alhamdulilayi alhamdulilayi. ọpẹ́ ni fọ́lọ́run. o mọwọ ìméjì méjì jù ẹ owó kan ọ̀la. ó mọ nǹkan tí ń sọ ó mọ nǹkan tí ń kà. ó ń lẹ̀kọ̀ ni. owó kan ọ̀la má wo ti ẹ o má wo ti ẹ ẹyin gbogbo owó yìí ó jẹ́ àpò mẹ́fà ẹ wo ẹ wo ẹ dákun ẹ bá ń kówó ẹ bá ń kówó. ẹyin àpò mẹ́fà àbọ̀ àpò mẹ́fà àbọ̀ mo fi kà. àpò mẹ́fà sọ́ọ̀sì èrè ńlá máa tẹ̀mí láà ebí mi mo kówó fún un ó mà sí. ẹ tó di pé mi fò nígbà tí mò ń lo aago lẹ́ẹ̀kan kíní aago ọ̀sán mi lọ́wọ́. ẹ fi lóyún lọ́wọ́ lẹ́ o àá ṣe lu o ẹyọ owó lu o. a lè ṣe lu báyìí o ṣe lu eléyìí o ṣe lu eléyìí o gbàgbé òsì o. eléyìí láti ṣe á sì ṣeré alẹ́ àbá ní ṣeré alẹ́. ẹ wọ ẹja lago àbàgò gbé àbàgò gbé eléyìí rú o. ẹ̀yin òwò ọ̀rẹ́ wa mo rí i pé o ti ṣètò owó òun lọ́nà mẹ́rin ó sì yẹ mi ju bó ti ṣe lọ tó yọ ṣé ń gbò wá ṣètò ń bá òun nísìn èmi ó kọkàn. Comandante. gbà lọ́ọ̀ mi kì í ṣe olè yan. ẹ̀yin ẹ ti pín sọ́nà mẹ́rin kọ́hún ọ̀nà mẹ́rin ẹ̀yin ó dáa bó bá wá rí bẹ́ẹ̀ fúngbà ẹ̀ pọ́wọ́ sí ọ̀nà mẹ́rin ní ìsìn ẹ̀yọ̀ àwọn ọmọ yìí àtọmọ́hùn tó ṣe pé àwọn ní mọ̀ ń jó fún wa bí àwọn bá jó àwọn èèyàn kì í náwó sáwọn ò ní gbowó. àwọn ìwo àwọn ọmọ yìí àwọn dà. àwa rè ń bí. ẹ wo àgbà eléré yàtọ̀ sí ọmọdé eléré o <laughs> ṣé báà ti wá mú owó ní ìsìn ó di dandan ká fáwọn náà lówó tó bá jẹ́ pé báà ni ẹ bá ń kówó ọwọ́ yẹn méjèèjì ẹ kó wọn yọ síra wọn. káwá yọ méjèèjì síra. sórí tó máa ń ṣe tó máa ń bí mi nínú àwọn òwò òsì tó máa ń wù tí máa ń bí mi ẹ wò sẹ́ni tó wá gbẹ́ ẹlẹ́dàá àwọn ọmọ yìí wọ́n gbẹ́ ẹlẹ́dàá àwọn yóò máa yàn wọ́n jẹ ká máa yàn wọ́n jẹ sẹ́ni mo rí yín náà sẹ́ni eléyìí ikú nìkan ní gbàgbọ́ lọ́rùn ewúrẹ́ ah, eh, èmi ò mọ̀ ọ́ sí wà mí. sọ́wọ́ tọ́ sára ni. Ah, ah. ẹ jókòó ọ̀rẹ́ mi mo wá nú owó ọwọ́ rẹ̀ owó èmi ọ̀rẹ́ mi wọn mo wá nú owó ọwọ́ rẹ̀. èmi ló ń ṣẹlẹ̀ gangan gangan ṣé ni wọn ò ní fún wa lówó rárá ni. ẹ gbowó o ò gbọ́rọ̀ àwọn àgbàlagbà ni wọ́n ló nílùú ò ní fẹ́ kó tú èmi ò ní jó bàjẹ́ wọ́n gbà torí ọlọ́run ọba mo fọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ò ní o ó ní mowó délé òun irọ́ ni o ẹ mọ owó délé òun rè ìwọ náà tún gbá. bá ń kó tèmi mọ́tò rẹ nù sódà owó rẹ ó lè pọ̀ sí. kí n tún kó fún un kò sí wọn kò sí wọn yára. ẹ wo ọ̀rẹ́ mi ìwọ lè mọ lọ lé báwọn tiẹ̀ mo fi ń dán ọ lójú pé nígbà míì irú nǹkan yìí ò lè ṣẹlẹ̀ mọ́ láéláé so gbọ́. mọ́ bínú o so gbọ́ mọ́ bá sì pè ọ́ lálẹ́ mọ́ pé ó dáhùn o mọ́ bínú o ọlọ́run ọba mo ibẹ̀ o hm, sórí àfi sùúrù ní aya mi sórí tó bá ti dọ̀rọ̀ owó báyìí ojú gbogbo wọn mọ̀ ràn wọn mọ̀ ràn ni èmi sì mọ̀ pé ó ní gbogbo tá à ń kọ yìí ó ní tá à ń kọ yìí èyí wọn mọ̀ sí débi èrè mọ̀ ni. ṣé n bọ sọ tọrọ hmm. n tó ń sọ nǹkan lọ́rọ̀ mi o tèmi ni pé kó o bá àwọn tó kù rẹ sọ̀rọ̀ o nítorí n tó ṣẹlẹ̀ ní àyín lẹ́ni tó bá tún ṣẹlẹ̀ ńgbà mi ń hmm, wojú gbogbo wọn ráǹdì ni o. Hmm, àwọn ìbínú tó mọ̀ ń mọ̀ ń sú ni wọ́n ni nǹkan tó yí obínú sí gangan obínú sí ìlú mọ̀ ló mọ̀ ti yá yìí nígbà tá a ní àṣelù tán ní àwọn ò lè gbà ká ṣe ìlú kankan nú owó yìí o dákúndú sáà ní ṣeré alẹ́ ṣèlù tó ti ya láìṣeré ni àbínú owó ìgangan kọ́lẹ̀ mi ò ti ṣèlù. tó o bá ní tiẹ̀ lọ àdàmú olórí ẹ̀ lọ́ọ́ olórí ọba sí i ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ọ̀gá rè o ọ̀gá rè o ẹ kó lé o ẹ kó lé o ẹ má mú kankan nú ẹrù o ọ̀gá rè o. Àlàmú. ọ̀gá o. n bọ̀ tí n bọ̀. ọ̀dẹ eré mọ̀ orin ẹwò ẹwò ẹwò ẹwò ẹwò sẹ́rí tó bá ti di ìrọ̀lẹ́ kẹ́ pàdé mi ní gbàgede mo lérè ìrọ̀lẹ́ yín lẹ́ẹ̀ máa fẹ́ wà léwu yín mo fún yín lówó ẹ mọ̀ lọ́ntì yín ẹ bá ń kíyà mí yín o. alamu aláwo. kí ló bọ́lá yìí. sẹkẹrẹ ní. kọ́kọ́ gbé lẹ̀. ìmúlẹ̀. kọ́kọ́ gbé lẹ̀ náà. àfihàn ah, ìkọ̀rọ̀ sí nílẹ̀ ní ọ̀gá wọn rèé o àmì yín ni owó ní àti wọn parọ́ wọn. Ah, ah, gidi mo máa gbọ́ ọ̀gá àwọn èèyàn máa nífẹ̀ẹ́ mi gangan mà nínú ìlú yìí mo máa kọ́ ni gangan àwọn èèyàn dá nǹkan jọ ẹ bẹ́ẹ̀ rí nǹkan tán kó wọ owó ní bẹ́ẹ̀ lé owó bẹ́ẹ̀ lé owó ah! bẹ́ẹ̀ lé. lórí àyàmú ta ṣe fídọ́mù fún ọ. mo ṣe fídọ́mù fúnra mi náà ni. ló ṣe fídọ́mù. Hmm, o ti gba yọ̀ǹda mo ti gbọdọ̀. ẹ sọ gbàgbé òfin tí mo fi lẹ́gbàá tó wá kọ́ sẹ́ni. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọ̀gá ilé mọ̀lẹ́dẹ́ yìí mo ti níyì àwọn èèyàn mọ̀ nífẹ̀ẹ́ mi gan-an ni ọ̀gá mo sì kọrin débì kan mo kọrin débì kan gbà táwọn èèyàn ná mi ní nǹkan tí mo sì bẹ̀rẹ̀ sí ní rírà mi orí mi sì ń wú náà pé àti mọ ìyá ara mi ni mo wá lọ lè e kọ́sẹ́ mo tẹ́ lọ lè e kọ́sẹ́ àsórí ń bẹ́ nù mí. káti ẹ̀ wá pé dáná wà á lọ́dún méjì rárá tí ìgbà tó wá fẹ́ kọrin fúnra ẹ̀ sẹ́tọ̀ rẹ dúró lórí kọ́mọ kọrin. nílùú bàbá mi ẹsẹ ọgẹ mọ bínú ṣé nítorí pé wọn akọni nìsín ìmọ̀ lọ lè lọ sí àríwá ìmọ̀ àmọ́ lọ lè kọni lè dálẹ̀ àrímí ò lè ṣe bẹ́ẹ̀ o níbi tá a ti jọ sórí rere o ẹ̀ẹ́dẹ́lẹ́mi kò nù ìlú yìí o àlọ́ o. ẹ wo ọ̀gá àwọn èèyàn máa láìkí pákéjì mi gan mọ̀ ni. ṣé lóòótọ́. ṣé ìwọ nǹkan tí mò ń dé tí mò ń wọ̀ ni ó má yàtọ̀ sáwọn ẹ̀sìnkì àwọn dànsíkì tẹ́ wọ yí àwọn bísàtì. ọ̀gá ògùn kankan kò jà. ọ̀dà dákun ìyá rẹ̀ dà. ìyá mi bẹ sọ tí ó ti. èmi àti ìyá rẹ lẹjọ tó nígbà tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí ìyá rẹ mú wá òun ló mú wá pé tó fẹ́ mọ ọkọ ni èmi àti ẹlẹjọ yóò fi ẹ lọ ẹ lọ lè bá ìyá mi sọ́ọ̀bù. ẹ bọ́ báwọn èèyàn ṣe ń pè mí léṣe ni àlàmú olórin mo ń bà wá pọ́n mi lé wọ́n fi bọ̀dà sí i ìtọ́kọ̀ kò ní tán fi mr àlàmú olórin ló bá tán ẹ wò ó ló ń bí wọn. àlàmú ọ̀gá o mo tún bẹ́ẹ̀ ọ̀lẹ́ ọ̀gá ṣé fún iná jẹ́ ọmọ ìlà ẹ̀kọ́ tó bá tún ta. àlàmú àlàmú àlàmú olórin tó gbẹ̀yẹ́ mi ọmọdé kéré àtàgbàlagbà ẹ mọ̀ bí fain ẹ mọ̀ bí fain ẹ mọ̀ bí fain àtọkùnrin àtobìnrin ẹ mọ̀ bí fain ẹ wo ẹ mọ̀ bí fain. ìlérè ni o ah, ah. kò sọ́gà rẹ lu yìí. ọlọ́run jẹ́ mi náà gbádùn ara mi. dàkún ọmọ fẹ́ fain ṣé àgbà kìí sọ̀rọ̀ bí èwe báwo bá pè lérè ah ìgbà ilé mọ̀ ká ẹ bá ká yìí. Fatai Àkànjí olówó yọ ọmọ wọn jáì àwọn orin nu kọlọ́n bàbá ń fọ̀rọ̀ kẹrùn. àṣẹ àṣẹ àṣẹ wà ní tèké. ṣùgbọ́n àwọn ò sí láyé mọ́ ẹ mọ́ fi fa ìlú kù. ìyáderé mi nìkan ṣoṣo. báwo bá pélé bẹ́ẹ̀ mọ́ fi fa làwọn ó pè. ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. bẹ́ẹ̀ni. sẹ́rù wa làwọn wà á pàlàmù ìgbẹ́kálàmù wa kọrin fún wa níbo ṣe ló máa di ẹ ń tọyà níbi ká kọrí o orí ń gùn mí. ẹ bá ti sọ fún ọba túlẹ̀. dákun ẹ̀mọ́ fífẹ́ yọ̀ǹdẹ́ ọmọ yìí yóò lọ ọkọ rin ẹ̀ owó fọwọ́ lọ́rùn yìí kan òde kọ́ lọ́wọ́ ẹ ẹ mọ̀ fífẹ́ àbórí ọ̀kadì hmm. mo fẹ́ gbà lọ́wọ́ ẹnu. balẹ̀ ó rí i pé ọ̀rẹ́ lèmi àti rábẹ́ tó tó ti pẹ́. Ah, mo ti fi oyè mo ti fi yún jù ọ lọ náà àlejò <laughs> ọjọ́ rẹ ṣùgbọ́n mo ti fi tó yẹ jù ọ lọ. ọmọ níta wọn fi fún ọ ní gbogbo àpẹẹrẹ tó yẹ kí n fún ọ ó ti fi lẹ̀kẹ̀ jù mí lọ. àdàbà o. ẹ ẹ dàkún àlàmú tẹ̀ ń wò tí ń pè é lólórin yìí ẹ bá ń bí léèrè ẹni mo ní nígbà tí wọ́n kọsẹ̀ lọ́dọ̀ mi ọdún mélòó mo ní yóò fi kọsẹ̀. ọdún méjì náà wí ọdún méjì rẹ̀ láì kọsẹ̀. tọ́ba wa kọsẹ̀ orin tán ọdún mélòó mo ní ẹ̀ mọ̀ fi sẹ̀mí èyí ń wá lọ tí wọ́n bá wá sí mi tí ń bá wá yọ̀ǹda wọn tó ń gbà tó bá wù mí anybody kí ni mo gbé anybody tí bá ń kọrin kò ní bá ń gbénu lu yọ lọ ọdún mi yẹn yọ lọ mọ kọrin tiẹ. ẹ kí wàá ní ìsì àlàmú tí wàá ń lé fùrù kọkọ ẹ bí ọ̀ka sí mi. ẹ dákun ẹ má bínú ọba lẹ ẹ má bínú ẹ bá ń bi wọn léèrè gangan ọgá ẹ má fífa yìí hmm? pé bá mi gangan iṣẹ́ kí náà ṣe. so olórin kọ́ ni bá mi. báyìí ló bí ọ. ẹ mọ̀ pé olórin ni bá mi tẹ́ ẹjọ́ kọ́ni kọ́ni. àmọ́ èkí ló ń kọ́ sí olódò bàbá rẹ̀. ẹni tó ló ti kú náà ni mo ti wá sọ́dọ̀ yín. ọlọkọ lọ́run ni. mi ò lè lọ kọ́sẹ́ lọ́run. mo yọ gbọ́dọ̀ kú. balẹ̀ igbó lèyàn fi lọ ọ̀hún ti fi dé tí ọ̀nà rẹ̀ kọ́ láàrọ̀ tí ó sì dé rọ̀lẹ́ èyí ti jẹ́jú mélòó. balẹ̀ ní màmá wa kò ti di ọdún mẹ́ta sin ọ̀gá mi nìkan ọdún wo gangan ní fìsíra mi sẹ́yìn mi gbéyàwó ìwọ náà gbà tẹ́ ẹ ti jọ sàdéhùn orí àdéhùn ló yẹ kó o dúró lé ẹ ẹ mọ fẹfà káwa lọmọdé wa ń sòwò àfi káwọ sàgbà o lọ kọ gbogbo ní tí ọba gbà pátápátá èmi ó pè yẹ ẹ àsìkò wa fún. baálẹ̀ ibi tẹ́ ẹ déhùn gangan ni kẹ́ bá ń sọ fún wọn kọ́ máa sọ pé kémi fi ìlú lẹ̀ mọ́ o ìlú yìí ni mo gbọ́ nù tàpé náà jọ forí gbogbo ẹ̀yìn àti bá mi sọ lẹ́sìn ẹnìkan kún ìsìlẹ̀ lẹ́mi nínú ìlú bá mi. ọ̀rọ̀ ń lọ bẹ́ẹ̀ o hmm. kò rí bẹ́ẹ̀ rárá mọ̀nàkà yìí. Ah, ah níbi etí gbogbo wa la fi gbọ́ ní ìsinyìí pé àdéhùn wà láàrin wọn ah, àdéhùn làdéhùn mọ̀nàkà yìí mẹ́bí gbogbo wa la gbọ́ pé ọdún méjì ní èkọ́ṣẹ́ bẹ́ẹ̀ni yóò sì fi ọdún kan sin ọ̀gá rẹ̀ ti pé a ò àjọkòó lérí bí ó dúró nílùú bí ò ní dúró nílùú ibẹ̀ mo rò pé sọ̀rọ̀ gbà àmọ́ pé kò ní kọ́ṣẹ́ ọ̀ balẹ̀ ẹ jẹ́ kọ́ ìkọ́ṣẹ́ mọ̀nàkà yìí. ẹ lọ lè mú mi kọ́ ọ tani. kọ́kọ́ sẹ́ pé kó sì sin ọ̀gá rẹ̀ eléyìí tẹ́lẹ̀ á mú kú o á padà wá jókòó ni. ẹ wò ẹ wò balẹ̀ balẹ̀ ẹ̀yin ló nílùú onílùú òsì ní fẹ́ kú tú bábí ti tágbò méjì bá ti jà tágbò méjì bá ti jà. Eh ilẹ̀ tó bá wà mí ò dàrú gidi ni o èmi ah, ah, rè o agbọ́lórí ni mi ò àlàmú olórí rè o. àlàmú ẹ mọ fífa ẹ mọ fífa àlàmú àlàmú ìgbéraga bọ eh. ọgbọ. ọ̀dà ṣé ibi tẹ́yìn fẹ́ dá sínú. Ah, bàbá kọ́kọ́ sẹ́mọ̀nà kàyí pé kọ́ padà kó lọ kọ́ṣẹ́ náà kó kọ́ṣẹ́ ọdún méjì lẹ́yìn bàbá àyànjú tó á ṣe wà jókòó bóyá yóò dúró kọrin nù lú yìí o àbí yóò lọ ìlú mi ìgbẹ́ wọn fẹ́ fà. ẹ ti ẹ gbọ́ ẹ gbọ́ baálẹ̀ ẹ ṣe sùúrù ẹ jẹ ẹ jẹ àsọdọdọ rọ fúnra wa ah, ẹ dákun ẹ àlàmútẹ ń pariwo ìkó létí ìmọ̀ kọrin mú kan rí. ẹ ẹ dàkún tó ní bàtà kókó bò ló ṣe tu. yìí ń fọ wẹ́wẹ́ yín sì tu yìí ń tu gidi ni. Ah, ìgbéraga ní mọ̀lẹ́kí síkìrù ọmọ rẹ pé bóni bàtà kókó ẹ̀rọ ìgbẹ́gbẹ́ ìkìrù adéyínká èmi ni wọ́n rẹ́ pè ní ìsìn. ẹbí gbogbo lóyún ti fẹ́ lẹ́yìn káfàtà bóni bàtà kókó báyìí èmi ní tu ọbẹ̀ ò lè tu. ọ̀gá mọ́ bíbá yín bóni bàtà kókó lọ́dọ̀ yín ẹgbẹ́ wọ́dọ̀ èmi náà ń bá yín tu. alamu hmm? ó tu orin ẹ balẹ̀ ẹ jẹ́ mi ọ kọrin Àlàmú kọrin ká gbọ́. àyọ̀mù níwájú rẹ máa fi fa yàrá wọn máa kọrin. bọ́yọ̀dá bọ́yọ̀dá oníbẹ̀rẹ̀ náà. ẹ hmm. mọ̀ gbọ́ngàn mélòó mélòó lórin táwọn àti kọ orin táwọn kọ títí títí wọ́n dá nǹkan jọ fún wa lémi ọgbọ́n ogun tó ga rẹ sọ mm. ọlọ́ọ̀tì ìkọsẹ́ pé mm. ó ní bóore bá ta kókó tó há síbì kan ó ló ní àwọn kankan tẹ́ fi gbé. o àní ẹjọ́ kọ ọlọyìn ó ti tó. ọ̀nàmú kọrin ká gbọ́. ẹjọ́ kọrin náà. ó ní bá gùn mí ooo. balẹ̀ ń kọrin láì rí rú láì rí sẹ́kẹ̀rẹ̀ ọ̀tẹ̀ mọ bíbá ó sì dìde sí mọ́tò. alamu ti o mo gbèrè mi dóde o mo gbèrè mi dóde o mo gbèrè mi dóde o èmi lolórin àgọ́dún. ọwọ́ fẹ́ mú mẹ́nu ọwọ́ fẹ́ mú mẹ́nu ẹ̀ máa ń kọrin. alamu ẹjọ́ tu oríta kókó lọ́fẹ́ balẹ̀ ọfẹ́ mú mẹ́nu. wọ́n jẹ́ ìpẹ́kẹ̀. ọfẹ́ mú mẹ́nu. omi omi ẹ̀wẹ̀wẹ̀. ẹ mọ fífa ọ̀ lè lọ ọ̀ lè lọ ah, ọ̀ ah, ah, lè lọ. ọ̀ lè lọ. ọjọ́ mi ò yọ bí èwe lè lọ kí ọjọ́ yé wa ọmọdé ráìsì kí ọdún kan lọ́rọ́ ara wọn ó lóun fẹ́ paléyà kò mọ bí tẹ̀mí ó sì ṣe rí ọ̀yàjú ni ṣùgbọ́n ó ti wá jẹ́ ó mọ̀ pé ìdí bàbá báyìí bẹ̀ lọ́mọ bá kínní ti bí ẹ dákun mọ jẹ mọ jẹ o bá jẹ onílù òní jẹ o tú. ebo ló ń bá dákú kò wó tu. o tu. níbo kó ranù dà sọ̀hún sá. bẹ́ẹ̀ ṣe máa ń gbéraga wèrè ẹ̀ ní tí ẹ̀ ní tí débì kan ẹ̀ ti máa sa kọ́ kọ́ńdúkọ́ńdú dàkún ẹ̀yin ọyẹ wa ẹ̀ mọ̀ fi ń fa yìí àtọkùnrin tóbìnrin ẹ̀ mọ̀ fi ń fa dàkún dàkún. alamu ọ̀dà ẹ máa sọ méjì àwọn olóyè dáadáa àwọn olóyè dáadáa tí wọ́n kàn máa kọ́ dáṣẹ́ tí wọ́n ò ní ní nǹkan mẹ́ẹ̀mẹ́ yé mẹ́ẹ̀ ah! ẹ pàtì ó di àdá ẹ ọlá balẹ̀ náà ni àwọn kan rẹ náà ni máa kọ́ nzó máa kọ́ ni ẹ lọ. ẹ máa fi fà yìí ọlọ́wọ́ kun ọyọ. ẹ máa fi fà yìí. ẹ máa fi fà yìí. ẹ máa fi fà yìí. àtọ́wò mi àtọ́wò mi ẹ máa fi fà yìí. balẹ̀ tẹ̀wé kan tó ń jẹ lórí. kí ló ṣe fún ọ èmi alákọ̀ọ́ yẹn mi ò ròyìn kan. kílá ti tọ̀ kọ́. èmi ò mi wá dẹ̀ sí ọkọ̀ mi lẹ́kọ̀ọ́. lójú wo kò wo kò bí ojú àárẹ̀ ògbómọ̀ṣọ́. Eh, eh. ọ̀dẹ̀ ayé àtọ̀ alamu ẹkún èrègbè wo gan ló ń sun náà ẹkún rádaràda wo ni hmm. ẹnu ẹkún òru òtí àdá ẹnu ọmọ aráyà ń parí bájà hmm. wo ní tí n bá ń ṣe ọ gan ẹni kọ sọ ká lè mọ oògùn tá a lò fún ọ. ẹwọ ẹ̀gbọ́n mi èmọ ní èyàn èyàn lẹ́ni ní mọ̀sán kéèyàn mú kíkan náà wí. àwọn àgbà lọ sọ. ẹ wọ òde ò dá o òjò pé gún tèmi wálé ni o. mo rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ ṣeun ẹ bẹ́ẹ̀ mọ olórí burúkú ẹ mọ bíbá ẹ ọ̀gá tí ó ní ìdá fún olórí burúkú wọn ni ẹ mọ̀ pé mo sọ fún yín pé èmi ti ń dórí kọ. ọ sọ bẹ́ẹ̀. èmi èmi wá wà ní ìgbàgede pẹ̀lú baálẹ̀ ẹ mọ bíbá ẹ lọ lè fi ẹjọ́ tèmi sùn baálẹ̀ baálẹ̀ wa ní kí ni ó fẹ́ kí a ṣe sí o àwọn wa ń sọ pé èmi èmi ò ṣèbí rí o èmi èmi ò èmi ń kọrin nínú abúlé tán jọ forí àwọn àtàwọn bàbá tèmi sọlẹ̀ sí o gémi kúrò nínú abúlé yìí ni gémi máa lọ lè lọ ìdálẹ̀ lárẹ̀wà ibẹ̀ lèmi ó ti máa lọ lè kọrin o ìmọ̀lẹ́ mi ò lè gbà o èèyàn yín lèmi ó ti sóríire àwọn èèyàn ní nífẹ̀ẹ́ mi àlàmú olórin ni o nọ́mbà ní kémi kémi kọrin wò tèmi bá mú orin kọ balẹ̀ balẹ̀ ọmọ ìmọ̀ mo rí nǹkan làbájọ fi gagbága orin bí mo ṣe kọrin báyìí mo ti ń kọrin lọ mo bá sẹ́wọ̀n bí báyìí ló bá ṣe báyìí mo ṣẹ̀ṣẹ̀ gangan lẹ́sẹ̀ṣẹ̀ o ó dàbí gbẹ̀yìn gan lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lójú mi ni ah. mo ṣe bá wọn sí sáré agbọ̀nù o. kí ló wá ṣẹlẹ̀ gangan. nígbà wọn bá wọn síbẹ̀ báyìí mo bá fẹ́ kọrin báyìí báyìí báyìí mi ń òun la manu ma bí mi pé sẹ́wọ̀n àníkọ̀ orin mọ́ ni mo jẹ́ kí n bá gidi kọrin ìwádìí báyìí ẹ̀jẹ̀ ni mo ń jáde bí mo ṣe ń gbẹ́ ẹ̀jẹ̀ nu wọn bá dẹ̀ ṣe ń bẹ̀mí ṣe ẹ̀yẹ̀ gbé àṣẹ mi ò tàn fún yìí lọ́lọ́yẹ́ burúkú ẹ̀ máa fi báyìí ló mẹ́mi lóhùn. àtọ́ fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀. èmi fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀ mo èmi tí mo jókòó tó yẹ pé mo jókòó dáadáa ah, báyìí. àlàmú hmm? ibà máa gbà ní wọ hmm. tó bá pé èèyàn fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀ ọ ní ọ lè kán náà ni o lè mọ̀ wo bí o tí ì rí odidi èèyàn lójú rẹ kọ́kàn dédé gbéra rẹ̀ sálẹ̀ pì kọjá láǹgbá. láì sí warapa. kó sì mọ jóru báyìí kó sì mọ jóru báyìí wọ́n dá wọnú hmm. èèyàn máa dára èèyàn wo ní ìdínú ìwọ ọ̀fẹ́sẹ̀ yìí tilẹ̀ ó sì nírú wa. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú sí gbogbo àwọn tí wọ́n ń kọrin tí wọ́n ń kọrin tán lóko lóko sí àwọn náà wọ́n máa wọ́n fẹsẹ̀ yìndílẹ̀ wọ́n ti jẹ nǹkan tẹ́lẹ̀ kún ni. ẹ gbà mí lọ́wọ́ àdàmú. ọmọ ìgboro ni ọ́ ibi wọn gbajúgbajà eléré ìlú wa yìí wo bí sórí wọn ń pẹ nìkan ní àyìnlọ ọmọ wúrà ọmọ bọ́ọ̀ bá tiẹ̀ mọ́ ọmọ gbé ọmọ gbélé rẹ̀ tí tó ti ṣe kọjá wo bí èmi ni mo máa ń ṣe nǹkan fún un èmi mò ń ṣeré fún un àyìnlọ arúgbó ọmọ ìṣọ̀lá èmi ìkan náà ni wọn ò lẹ́lòmíì. ìwé ìwé ìwé mi ṣe nǹkan fẹ́mi náà ẹsẹ nǹkan fún mi náà kémi náà jẹ lọ́wọ́ tuntun kí n jẹ ẹ̀jẹ̀ kí ẹ fún mi fífa ìmọ̀ rẹ̀ sì ní pẹ́jẹ o ẹ mo fẹ́ ká fún mi máa fífa ìmọ̀ rẹ̀ sì ní pẹ́jẹ ni o èmi ti gba ìjẹ́mọ̀ fífa inú òpó ìtẹ̀ lójú àná. ìfẹ́ bára burúkú rẹ bá yọ ọjà ìgbà ilé àárọ̀ tàdúgbò rẹ sunkún oge wo bí wọ́n wàá jó yíyọ ní ìsìn pé èmi gangan lògùn èmi lògùn wo bí bí mo ṣe ń sírí fún ọ ọmọ jẹ jíjẹ ọmọ mú kí n kọ́kọ́ fún ọ ní kọ́kọ́ kọ́kọ́ láwòrán yìí inú jẹ́ ti ń bí mi wọ́ ká nínú bí mi dáadáa n wọn lọ fẹ́ mọ bí ba mi wọ́n àmọ́ èmi ì fẹ́ ṣe kà. ẹ ẹ wá gbogbo mọ̀ pé èèyàn bí o torí bọ́ọ̀ bá ti pé èèyàn bí gbogbo tí mo fẹ́ fún ọ lọ́mọ ṣe lé ọ lórí ni fẹ́mọ dáadáa lórí ni o. èmi gẹ́gẹ́ mi fífẹ́ pé jẹ́ kí n mọ wulẹ̀ ṣe fún àbí. gbogbo mọ pé rí èèyàn ń bi àlàmú mọ pé rí èèyàn ń bi. mo ń bọ̀ ṣé mú dílá wá. wọ́n bá ti pèrè mi kí nǹkan kan mọ́ ṣe mí ní nǹkan tẹ́mi ìgbẹ́. Ah, ah, ibo ní mi ìwọ ló ti sunlé. olórí ikú làwọn ó gbà náà èèyàn borí débi àwọn tó wá ń pèrè mi níbi sáà àwọn ọgbọ́n jẹ̀mí lọ àbí celebrity of our town olórin tó gbẹ̀yẹ. nǹkan tá a ti torí ẹ̀rọ àbọ̀ kò le rárá ìbéèrè kan péré láfẹ̀wá bí ọ hmm, o ti kúrò lọ́dọ̀ ọ̀gá wa hmm, nǹkan tó dáa ni o torí gbà tó ti kúrò ló bẹ̀rẹ̀ sí sórí ra gbọ́ kíkí rẹ kọ́kọ́ má dàbí gbogbo wa kúrò lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀kan ni àmọ́ sá àgbọ̀n kò tí ì yé mi dáadáa lóòótọ́ ọ̀gá wa lè ṣe o ṣùgbọ́n ó dáa kó o fẹnu ara rẹ sọ ká ṣé lóòótọ́ ẹ̀ka mọ́ olóòrùn nígbà gbogbo. ewo gan ni àmọ̀ràn bí ni ọ̀yọ́ nǹkan tó ṣojú ṣáára tí ò rújú rárá lóòótọ́ ni ewo làbọ̀rọ̀ tún máa béèrè. ìyáàlú ìyáàlú kò yé ṣẹ̀kẹ̀rẹ̀ ni ṣẹ̀kẹ̀rẹ̀ yorùbá bọ̀ wọ́n pòwe yorùbá sọ pé ẹnu ní kàn báyìí láti ń gbọ́ pọ̀ ń ẹ jẹ́ kálàmù fẹnu ra sọ ń torí. ẹ wò ó ẹ má jẹ́ mi ò parọ́ fún yín o ọ̀gá fẹ́ pa mí ni o ẹ mọ fífa ìdájú o nígbà tó di gbàgede eré tán ní ká tó orinlẹ̀ tí mo tó orinlẹ̀ tọ́gà rí i pé mo fẹ́ pa àwọn láyò nílé balẹ̀ ọ̀gá kan mú mi lóhùn ni o mo bá bẹ̀rẹ̀ sí ní pẹ́jẹ mo bá bẹ̀rẹ̀ sí ní pẹ́jẹ mo pẹ́ lọ pé àwọn àjàdọ́ kan tí mo mọ̀ láti inú tí mò ń pè wá tí mò ń pè wá báyìí lọ́gá fi tú mi lẹ́ o dáàbí ah, ah, kọ́lá bá máa wí o a ní n ò fẹsẹ̀ yìn mú ni mo lè ti kú o. sẹ́ẹ̀rì olórí burúkú lọ́gàá olórí burúkú ni péyàn bá kọsẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá yẹ lè gbàyọ̀ǹda adápẹ́ ẹlẹ́dàá ara rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ni o. òótọ́ ló sọ òótọ́ òkè yèmí ṣe sọ bí ìgbà tẹ́lẹ̀ yẹn bá gbọ̀n yẹn pìpì hmm. ah, ọdún mẹ́fà mo ti lọ ah, olórí burúkú lọ̀gà mo kọ́ lọ́dún méjì àkọ́kọ́ ó ní kí ìfọdún kan sí òun kẹrẹkẹta ah, ti kọjá ọdún mẹ́fà. gbogbo wa la mọ àti gbọ́ orí mú tán láwa mọ̀ ní. ayé ọ̀gá ò ní dá ayé wọn ò ní ayé wọn ò ní sùn alamu gbogbo wa ẹ̀kan la kúrò ọ ṣebí wọn nìkan ló kúrò tẹ́lẹ̀ gbogbo wa ẹ̀kan ẹ̀kan la kúrò lẹ́yìn. o ṣe lẹ́yìn ẹ̀túká fún. wá o báwa máa rò pé nǹkan tó rò kọ́ o a ní wá sẹ́yìn rẹ̀. ìyẹn rẹ kì í. afẹ́fọ́ ká. bẹ́ẹ̀ni lọ́wọ́ yìí. ogun ogun lẹ́fà fífa yóò mọ̀ fi bá wa sọ̀rọ̀ ni o hmm. mọ̀ gà fífa. alamu èmi tí ìgbà sọ̀rọ̀ yìí ilẹ̀ haúsá ni mo lọ. ilẹ̀ haúsá mo lọ sórí ilé wa ni. ọ̀nà jí o. Ah, sórí bó ṣe wá ṣẹlẹ̀ báyìí ẹni tí ó gba àbàdàn yóò gba àbàdàn lọ ẹni tí ó gbèkó lọ yóò gbèkó lọ àwọn kan ti múra ìlọrin báyìí ló ń lọ tàdàdà èmi wá wò pé olórin kan kúkú ń bẹ lẹ́kọ̀ọ́ tó kó mi jẹ omi le omi le tabati kọjá bága báyìí a ti lè síwájú lọ́wọ́ ọmọ le ọmọlẹ ló wà arákùnrin ọkọ mi jẹ pọ ọ̀dọ̀ rẹ̀ nílọ sórí tí bá ti ń kọrin ìmọ̀ gbé ni tó bá ti ń kọrin ìmọ̀ gbé. àlàmú olórin lè mi o gbogbo èèyàn náà wọ́n gbé mo ló kọ́ o èmi ò lè fi ìlú ilẹ̀ o ìlú ìlàjọ wà láti jọ soríire ẹgbẹ̀lẹ́gbọ̀ ìyẹn mọ̀ lọ èmi ò dilé mu. àlàmú làwọn àlàmú olórin. ẹ bẹ́ẹ̀ ti fàájì ẹkùn kan o. àlàmú tó kù owó ìmọ̀ lówó. owó ìmọ̀ bẹ́ẹ̀ lé mọ́.

ọ máa wí sí bẹ́ẹ̀ ni ó sì ṣe rí ọyá ọyá ọyá ọyá. ẹlẹ́dàá mi wọ́n gbàbọ̀dé o gbogbo bí n bá ṣe fẹ́ kórìí gangan bẹ́ẹ̀ náà ni kò ṣe rí o ẹ̀gbọ́n kẹta tán ní gbére o gbogbo orin yòówù kí n máa kọ kí n máa kọ báyìí ohùn mi máa dùn létí gbogbo ọmọ aráyé ni o gbogbo àwọn olórin ẹlẹgbẹ́ mi tán bá dìde àbọ̀ fẹ́ máa wọ́n fẹ́ máa tàfarawé mi káwọn èèyàn mọ̀ gbọ́ wọn kórìn wọn máa dùn létí wọn o orin tèmi nìkan ni kó máa dùn ohùn mi ni kí gbogbo wọn máa gbọ́ o tá a bá sì rẹ́ ẹnikẹ́ni tó bá wí pé òun fẹ́ máa bá mi wọ́n á máa gbàgbága tó tó tó fẹ́ máa tó fẹ́ dínkù mọ̀ kọ́ mọ́mọ́ ní mí la ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi o irú ẹni bẹ́ẹ̀ kó kú bájá ṣe kú tòun tó gbòòrò ni o ẹlẹ́dàá mi o kó kó kó dodi kóhùn rẹ̀ mọ́ làmọ́ bẹ́ẹ̀ ni kó ṣe rí gbogbo tí mo tún wá fẹ́ tí mo jẹ́ tí ìráyè béèrè. ó ti di sísẹ nítorí kọ́sẹ̀kọ́sẹ̀ báyìí ni tìlákọ̀sẹ̀ ẹ̀yìn ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ gbogbo tó ti bẹ́lẹ̀ rẹ sọ ó ti bẹ́lẹ̀ rẹ nílé yóò ṣe rí nù ìhun àtìgbà ládàá bá bá gbárí tá a ládàá sí ó ti rí bí ó ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀ya ìyá máa relé àìwá wẹ̀yìn o orí mọ́ wẹ̀yìn lábàwọ́dá ẹ̀yìn arúgbó ẹ bọ́ dànù o ajá ń kó o dùbẹ̀ dùbẹ̀ àbọ̀ arúgbó ẹ bọ́ dànù. èmi ló dé àìrí ibú ló lọ ọ̀sán ìbú ló ti ń bọ̀ ìbú ló ń lọ ilẹ̀ mọ̀ jésù ṣé o mọ̀ ni àbí owó ìjáde síta. inú lago ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọkọ mi tí ò dàbò òṣèré mi ni. ẹ kí ṣe pé kò dáa inú mi sì dùn gan wà. àbíbò wa ni. òde wa mọ̀ sí ọ ilẹ̀ jésù ìwọ bá ló pa sísè ṣọwọ́ tó ṣẹlẹ̀ ẹ ìwọ gangan lọkọ mi fà sí ara mi sì hùn àwọn Yorùbá náà ló sọ pé ara tó ń wo ìké sòkúta nítorí rẹ̀ wíṣọ́ ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí mo ti wà ara tèmi náà kú ọlọ́run ọba ń gbọ́ àmọ́ tí kí n má parọ́ fún ọ àyà mi àní lè ṣe kankan lálẹ́ yìí o kì í ṣe torí nǹkan kan mi o tí mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí mo ń bá wọn bá kan mo ń bá àwọn ètùtù kan lọ́wọ́ mò ń sàwọn nǹkan kan torí orin tí mò ń kọ iná ni o ó lè jẹ́ pé mi nìkan làwọn èèyàn wọn nífẹ̀ẹ́ ni o àmọ́ tí n bá ti wá parí rẹ̀ kó jẹ́ wákàtí wákàtí lóní àmọ́ gúnra wa àmọ́ gúnra wa ní ìsìnkú fún ọ. alamu mo máa sọ tó sọ mo fẹ́ mo sọ fún ọ ìdí tí mo fi wá bí kò wá yẹ kó o mọ̀ túmọ̀ yí mi sọ̀hún yí mi sí ó yẹ kó o tẹ̀ kó káàánú mi tẹ̀ sí ọ díẹ̀ ah, ah. ṣé mo gbìyànjú tó láti dọ́ yìí ni láti bí òṣùpá mélòó ti tó ti fọ́ ọkàn mi gbẹ̀yìn àmọ́ lálẹ́ ìjọ àti kò fọ́ ọkàn mi. ọyọ mi lè ṣe lálẹ́ ìṣe yìí lè ṣe lálẹ́ ìṣe lè ṣe. o ṣe o ní ìtẹ̀mí wá yìí n ò gbọdọ̀ gbé ara wíwo mi padà sílé mi ah, ah. àfi káyà mi fúyà ah, o n gbé kí lọ ọ ṣe kí a wọlé o tí a wọlé o ẹ bá wọlé ọ lórí o ẹ bá wọlé ọ já wọlé o mo ìbọ̀ fà wàhálà o ìbọ̀ fà wàhálà o pé mo sọ ìbọ̀ fà wàhálà o o lè ṣe kankan o fẹ́ o fẹ́ wálé àbí o dáná jà sí àyè. súnmọ́ o kí ló sì. wọ́n jẹ́ ìṣẹ́jú ẹ̀yìn ṣe o. ẹ súnmọ́ bọ́sọ̀ kòtò níta gbangba ni. ṣùgbọ́n àwọn alẹ́ yín wà lólè èrò wọn pọ̀ lè yín o kò sí tó kọ̀ mi o. o ti ń burun o ti ń burun o ti ń burun mi o ti ń burun mi o jẹ. mo jẹ bọ ọjà o. yàwó sẹ́mi jọ. wàhálà àlámù ń bẹ wá sí mi pé wọ́n máa pè mí wá sí gbàgede láti ọmọ wọ́n mọ ọkàn omi pọ̀ mọ́ orúurú omi nǹkan ṣe ni mo dá pè wọ́n. ee ó ga gan-an gbogbo ọ̀yà ló ń péré lódùn ní ìwọ náà. Hmm, àbí o sóòmù ah, ah. ni wípé ojú ọ̀run ó tẹ́yẹ fò. láì bá pàkanra wọn bẹ́ẹ̀ ni. mélòó mélòó rú wa lọ́dọ̀ àlàmú. ṣé ẹrù bí àlàmú mi ṣe é ṣe ni sá ọmọ mélòó gan làlàmú sì fẹ́ tó ń sọ pé kọ́ máa kọ ẹ pọ̀ mọ́. kò yé mi o ah, lójú ọ̀run tó tẹ́ yẹ fò láì bá pákànra wọn. kíni. èmi tó pín ẹ sọ fún ọ sórí eléré ńlá làlámù mi tó ń wò yìí. yóò mọ o. gbogbo àwọn eléré ńlá bí àwọn bí àwọn àyìnlẹ ọmọ wúrà. ìyẹ̀wò mi ogún mi ọgbọ̀n wúrà ń fẹ́ mélòó wá sí làlámù mi wá fẹ́ tẹ wá ń ṣe báyìí tẹ̀ ṣe báyìí. àbí o. jẹ́ ẹ sọ fún yín. bóun kó ọgbọ́n ogún ìyàwó pé òun fẹ́ fẹ́ lábàá ẹ̀yìn mi gbé báyìí gbogbo àyà mi báyìí ló gbà láwọn èmi ètí ẹsẹ olórin tí mo fẹ́ yàwó kan o bẹ́ẹ̀ni èmi ẹsẹ olórin tí mo fẹ́ yàwó kan o èyí ó kó yàwó jọ gidi ni. bẹ́ẹ̀ni alámú mi jẹ ti ẹsẹ àti ilé fún ọ ẹni tálàmù mi yóò fẹ́ ajẹ́ni tó lè farabalẹ̀ tí yóò ní sùúrù ṣe rí alákẹ́wù mi gan tó sọ pé òun lòun ò fẹ́ yẹn hmm. hmm. tí wọ́n bá mọ̀ wá hù alámù mi ò ní fẹ́. èyí ni fẹ́ bí mo ṣe wà ẹ wò wò wò jẹ́ ń bá wọn sòtọ́ ọ̀rọ̀ oh. jẹ́ ń bá wọn sòtọ́ ọ̀rọ̀ èyí nǹkan ṣoṣo tínú mi fi máa ń dùn sí gangan rèé o ah. tó fi máa dàbí pé mo máa fẹ́ rí lẹ́gbẹ̀ẹ́ mi o hmm. gbogbo yín òun lẹ́mọ̀ gangan pé kì í ṣe pé mo ti ṣèyàwó èyí tẹ́ kan tí gbogbo yín fojú sílẹ̀ o ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan ní gbadà fẹ́ o àmẹ́ni tẹ́yìn rẹ̀ bá rọ̀ tó ṣe sùúrù gangan onífẹ̀ ẹ̀yìn rẹ̀ rọ̀. irú mi gan ló lè fẹ́ tẹ́kọ̀ tó bá bobi sí mi lẹ́nu báyìí. ibẹ̀ lèyìn ó ti bá bẹ́ẹ̀ ni irú rẹ ni mo lè fẹ́ irú rẹ náà mo lè fẹ́ irú rẹ náà. onísùúrù mi ò tẹ̀ jogún àlàmú mi. àlàmú wa bẹ́ẹ̀ ni àlàmú wa. Is this Mr. Alamurai? Yeah, he is bẹ́ẹ̀ bá kàwé èèyàn máa ka aláàká ìmọ̀ ni o bẹ́ẹ̀ sì ṣe wo mi èmi ṣe pé ẹnìkan tó jẹ́ pé olórin táwọn èèyàn ò mọ̀ tí ó kàwé o mo kàwé o mi sì kàwé tó gangan mo ka aláàká èmi ṣe àlàmúra ìtì o àlàmúra ìtì kọ́ èmi ní àlàmú àlàmú olórin wọn tẹ bá wá fẹ́ pọ́n mi lé tẹ fẹ́ pọ́n mi lé tẹ fẹ́ wò pé kẹ lè dé àpọ́nlé àyẹ sí ẹ lè sọ pé bọ̀dá àlàmú olórin. ok ok ok ok a fẹ́ ṣe wedding party nìyẹn ìgbéyàwó in the next two months bí oṣù méjì sísìn gbàtà dẹ̀ ń plan àṣàkẹ́ jẹ́ kí n mọ̀ pé ó lólórin kan tó yẹ kó milẹ̀ ti sí lábúlé wọn and with the look of things mo rí pé ẹ̀yin náà ẹ lè <laughs> bẹ́ẹ̀ ni lóòótọ́ ni o kọ́kọ́ da gbogbo ẹ̀rù mọ́ mi lórí sí o ti yọ ọ̀tọ̀ mi. wàá mọ àwọn nǹkan tẹ bó ṣe máa jẹ́ àwọn procedures that we gonna go through. Ah, bọ́dà làwọn ìbá ní kẹjá iye bàkálẹ̀ ráyè sọ̀rọ̀ wà dáadáa ooo ká lọ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. èmi wá lẹ wá ń sọ yìí ọdún hmm. ah, ah. ni wá gbogbo wa àìsàn àwọn olóko. wọn ìsá ìmọ̀ olóko mi o ìwọ sì mọ̀ o bóyá wọn ò mọ̀ kì í ṣe pé bóyá èmi ẹsẹ nìkan tó jẹ́ pé yóò mọ bọ́ sí kọ̀rọ̀ ẹ mọ̀ wá sẹ́ẹ̀tẹ̀ torí pé bẹ́ẹ̀ gbórin fún mi gbogbo ohun tẹ́ bá sọ fún mi ń kọ̀rọ̀ ní sọ fún wọn. Ah, gbogbo ẹ̀ láàgbọ̀ àwa sì láyànjú rẹ̀. èmi ló wà ní pẹpẹ gbẹjẹ fún mi ẹni àwọn. better still mr ramon a ò pé wedding yẹn in the next two months la fẹ́ ṣe. <laughs> oṣù méjì. I expect pé kẹ wá perform fún wa ní gbàgede ọ̀dọ̀ àwọn àṣàkẹ́. kẹ́nẹ̀ tó ló mọ gbàgede àwọn àṣàkẹ́ òun ni gbàgede wọn kékeré òun. ẹ mo mọ̀ náà mo ṣe ń wo ṣé àṣàkẹ́ àṣàkẹ́ ó wà ní wọn á ṣeré báwọn láwọn nínú nínú agboolé wọn nígbà tàtà kí o máa ṣẹ́wẹ́. níwèé eléré ńlá. èmi ogún àṣàkẹ́. sẹ́ẹ̀rì ẹ jẹ́ ń sàn kankan fún yín kẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ mi àlàmú elérin làbàwà yìí tẹ́ ẹ bá fẹ́ ó ṣeré fún yín sẹ́ẹ̀ mọ gbọ̀ngàn lùwà yìí gbọ̀ngàn ńlá wa nílùú wa yìí tó tóbi yẹn gan-an lọ́kọ mi ó ti ṣe dé. ọkọ wa ọkọ wa ọkọ wa. gbọ̀ngàn ńlá o bàbá lè nígbà o lè nígbà o. bọ́dá làwọn ẹ̀dá kù bá mi sì ti pe gbàùn lóye ìlú ìpẹ́ ilẹ̀ wa bá wa kọrin. ibi tí mò ń lọ gangan nu ibi tí mò ń lọ gangan ni mo dé hun ẹ wẹ wẹ wẹ wẹ wẹ wẹ wẹ wò eléfẹ́ mọ́ fọlájí yọ o ò lè ṣe pé bẹ́ẹ̀ torí pé o kàwé kan ẹ wò sẹ́rí gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ lọ lọ́kọ tẹ̀ mọ́ lọ lọ́kọ wá láti gbòòrò ẹ lè mọ́ wá tójú wa mọ́lẹ̀ làbúlé yìí o ìgboro là wá wá o ìlú gangan ni bí o kétí pé kẹ̀kẹ́ máa wá dé kẹwàá o pé ẹ̀yìn kìíní kan tó rọ́lá mọ́ bínú ìgbéyàwó tó fẹ́ ṣe ní ìsìn tí ẹ bá ṣe pé rú mi ni mo kọ́ ní bẹ̀ gbogbo àwọn balẹ̀ tó sọ fún sáwọn èèyàn wà àwọn wo lẹ́lọ́ pé àwọn olóyin ládàáda àwọn olóyin náà tó kàn ndé ndé wo sọ fáwọn bá rẹ ẹni ò fi sọkọ kẹ̀kẹ́ sọ fáwọn ẹbí ọkọ náà gbogbo eré tẹ̀sẹ̀ o ọ̀dọ̀ mi lẹ̀ ń bọ̀ hmm, gbogbo tó ń wíhun àwọn sọ́tàpọ̀ ara rẹ ni tó bá sì jẹ́ pépè náà ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìwọ ni ó mọ̀ bá gbàgede mi hàn yín lẹ́ẹ̀tì ṣeré ah. ẹ̀rọ lè sọ fún wọn ẹ̀ sì sanwó gbàgede kẹ́ sì sanwó rẹ tẹ́ bá gbà mọ̀ bọ̀ ń gbàgede mi ẹ̀ bá sì ti wá gbà tọ̀ ìṣeré ẹ̀ mọ̀ bẹ́rẹ̀ ọ̀tí yín lọ jẹ hmm, hmm. yín ẹ ti gbọ́ àṣàkẹ́sà àṣàkẹ́sà rí gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ lọ́kọ̀ ń ta yìí tẹ̀ mọ́ lọ mọ́ máwọn èèyàn wa ẹ mọ́ mọ́ ta àwọn èèyàn lójúmọ́ lẹ̀ ẹ mọ̀ mọ̀ sáyé bẹ́ẹ̀ sí bayara tí mo wí ní orin mi pé ẹ mọ̀ mọ̀ sáyé bẹ́ẹ̀ ò tí ì báyé ẹ mọ̀ sáyé bẹ́ẹ̀ ò tí ì báyé ṣé bẹ́ẹ̀ sí bálẹ̀ yìí rì yín tó bá jẹ́ pé ẹ lọ gbére fáwọn barista sẹ́kàndé wájú wọn ẹ sì sọ pé orí àwọn ẹ sì ré fún wa lóṣù tó ń bọ̀ ẹ sì mọ lọ ṣé ẹ ní san owó ẹ ní san ẹ ní san payment ẹ ní kọ́kọ́ san owó lẹ̀ ni ẹ kọ́kọ́ san owó lẹ̀ ẹ sanwó lẹ̀ náà. ẹ náà ẹ ṣe <laughs> èló lówó yẹn sẹ. iyì ìwọ ni gbogbo akọ èló ló kú dání kan ti ń jọ ọ lójú ogún àpò lówó mi. Ah. irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ sẹ́rọ̀ ogún àpò ogún àpò gangan lówó eré inú rẹ̀ láti yọ owó tún àwọn àwọn tẹ́ gbàgede tẹ́ lò inú rẹ̀ inú rẹ̀ ọtí nìkan lẹ́rà àtogún àpò ló bá tán. four thousand naira okay. You can you can still give them part of it. Ẹ eh, ṣeun eh, ah, ah, ah, mm. eh, o. Èlò náà kó fún ọ̀ka kó gbé o. Mr. Alamu. Ẹ lè máa lọ. Ẹ ṣeun o. Yóò ṣeré fún yín inú yín yóò dùn ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀ yóò ṣẹlẹ̀ fún yín inú yóò dùn ẹ fara yín balẹ̀ ẹ yín mọ̀ sí bí àwọn ọmọ tálákà lójú kìíní kó wọ́n sí àyìn mo fẹ́ bẹ́ẹ̀ tọ́jú rẹ̀ ni. ẹ̀yin gan ẹ fẹ́ gbé torí pé ojúbìnrin lè ti fẹ́ kàn mọ́ jẹ́ kẹ́ fẹ́ mọ́ fọlá jiyọ̀ òun gbowó eré nìsín òun lọ́mọ òun lọ́mọ sọ ṣé wọ́n lo lohun tí ń fi kọrin ṣé wọ́n lo lorin tó wà nù mí gangan ni ṣé wọ́n làwọn ọmọ olórin tó jẹ́ pé ń fún lówó ni kó wọ́n sábẹ́ ọtí kó wọ́n sábẹ́ ọtí. ṣèbí wọn bọ tọ́jú rẹ̀ wọ́n bá tọ́jú owó. ṣèbí mo fẹ́ bẹ́ẹ̀ tọ́jú rẹ̀ ni. mo ní okòwò sí àìsí wọ́n ló kọrin. lórí ṣé lóòótọ́ ni pé ẹ mọ́ làmú lóhùn nínú ilé baálẹ̀ tó fi ń pẹ̀jẹ̀ lẹ́nu. sórí ẹ bàjẹ́ ni ṣé tí màá lọ sọ yìí irú ọ̀rọ̀ sí wo lọ sọ lẹ́nu iná. àmọ́ bá mi náà ló sọ òkùnfà gbogbo tó wà ńlẹ̀ yìí. òkùnfà kẹ́ni òkùnfà kẹ́ni. gbogbo àwọn ọmọ sẹ́yìn ló ti sá lọ tán kò sí ìyá wọn ló sọ bá ń fún ọ ni àbí bàbá wọn ló sọ bẹ́ẹ̀ fún ọ. àmọ́ bá mi nǹkan tẹ́ ẹ sí náà ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó bá mi. <laughs> àwọn ọmọ ẹgbẹ́ ni wọ́n ti fọ́n dàgbé. wọ́n ti sá o. ó ti dáa <laughs> ó ti dáa ṣé òde tí mo ti gbowó rẹ̀ tí mo wọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí mo ti mọ̀ kúrò ní láàánú òde. ah òde náà bọ̀ ń bọ̀. bá mi bá mi sẹ́ni wákàwá yọjú eléyìí tó wà lẹ́yìn ni. lọ́jọ́ ìnáwó mi àlàmú ni ẹ bá mi pè ó lọ́jọ́ ìnáwó mi àlàmú ni ẹ bá mi pè ó lọ́jọ́ ìṣílẹ̀ mi. ah ọ̀gá àlàmú làwọn. ẹ mọ̀ rọra ẹ rọra o. ọmọ náà jókòó jókòó jókòó rẹ èmi lóde eré ni mo wá ní gbé nǹkan lóra tó lójú lásán ṣe é ṣe wèrè. ẹ ń gbẹ gbé ẹ̀kọ́ sẹ́fúrì ilé ẹ̀mí lè fojú lásán ṣe wèrè ìyẹn mo fojú lásán ṣe wèrè bọ́bá mọ tí ń ṣe àìmọ tí tẹ̀ ń ṣe náà ní dáhùn dáhùn. ẹ mọ̀ pé gbogbo kínní ló máa ń jẹ́ kí èèyàn máa yóò kàn máa kọ́ ni lọ bí pé orí máa bọ́ ni ó máa gbé wá ní inspiration. èmi ò mú èmi ò mú èmi ò mú nǹkan báyìí mọ́ àwọn ọmọ eré èèyàn ọmọọṣẹ́ mi àwọn ti lọ dèrè. n tó tiẹ̀ gbogbo wa nǹkan kan ni àràmú mo ní òdèrè kan hmm. a sì jọ lọ bẹ̀ láti lọ kọrin. ọ̀gá yìí nílé lọ o. kí ló dé. torí mi náà ló dèrè ni pásọlẹ aṣọ tẹ wọ gangan ló dèrè tí mò ń lọ. ibẹ̀ náà lèmi náà ń lọ òde ibẹ̀ náà mo gbà. ọ̀rọ̀ aṣọ fẹ́lẹ́ ni. bẹ́ẹ̀ ni èdè fẹ́lẹ́ ni. wọ́n ń sèkó wọn wọ́n ń sèsílẹ̀. kọ́dà ilé ọ̀tọ̀ fẹ́ tẹ̀lé mi lọ lọ́ọ́ yẹ kiri ni ọmọ rẹ̀ ó sì dùn. ọ̀gá mi ò sí nǹkan tó wù kẹyìn sí láyé orí òní padà dìde ní ìrísí mo ti gbowó fẹlẹfẹlẹ ti káṣọ fún gbogbo àwọn ọmọ ẹ lè ṣe èèyàn bẹ́ẹ̀. ìfẹ́lẹ́ tó káṣọ fún ọlọ́kàṣọ bẹ́ẹ̀ mi náà. èmi ti gbowó. òṣòkùn tẹ́lẹ̀ lèmi gbà ni. èmi ò lè mọ̀ bóyá òkúta lẹ́gba àwọn tó ń fún mi láṣọ gan gbogbo àwọn ọmọọṣẹ́ náà ti gba aṣọ àwọn ọmọọṣẹ́ ń bẹ lóde eré báyìí torí ọ̀gá eré ò mọ tẹ́lẹ̀ lẹ́ẹ̀ni mo fẹ́ kàn ti débẹ̀ nǹkan ti tán kí n sì yọjú sí wọn wẹ́rẹ́ kí n bẹ̀rẹ̀ orin kí wọ́n mọ kọrin kódà ní ọ̀dà àjọ lọ́dọ̀ lọ. ọ̀gá ọ̀gá tẹ̀rí tó bá ti dojú àwọn gbọ́dọ̀ mọ́ gbọ́dọ̀ mọ́ ní ìsinmi ní ìsinmi ẹni tí mo fẹ́ sàsọ ni pé èèyàn gbọ́dọ̀ mọ́ yẹ̀yẹ́ ara èèyàn mọ́ o. ọlọ́run jẹ́ yẹ̀ wá. ọlọ́run ti ṣe mí lẹ́ni àkànlé o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. láti ẹgbà pé lọ́la yín náà ni. ọlọ́run ọlọ́run ọlá kí àlàwá ní. ọlọ́run ọlọ́run ọlọ́run. èyí tí mo ní ìlépa àwọn ọmọ padà o mo wà járí nǹkan burúkú àwọn oníṣẹ́ náà là ń sọ̀rọ̀ pẹ́ yìí ẹ bí fẹ́lẹ́ ṣe ṣe èèyàn tó náà nínú ṣe bí wọn tó pé mo ti gbowó eré wọn mọ̀mọ́ nà yàn mọ́ ẹyìn olóhùn ò ní jẹ́ o. àjọ lòdì ní ọ̀gá ìdílọ́wọ́. Alamu. Ẹ máa fífa yìí. Ó ní òní lè lọ sọ́dọ̀ yìí. Mi lè lọ ga. Kò sí wàhálà nígbà tó dúró lè tẹ̀lé mi ọ̀ká lọ kọrin. Kò sí wàhálà. Ẹgbẹ́ máa bẹ láyé ní máa kọrin. Hmm? Àdíyà ni tó jù ẹ lè balẹ̀ ní òní. Ọ̀gá má ṣe bẹ́ẹ̀ o. Kò sí wàhálà. Ẹyin ara ọ̀gá ẹ̀ lé lọ o. Ah. Ọ̀gá ẹ̀ lé lọ. Mọ́mí o, ọ̀gá ẹ̀ lé lọ o. Ọ̀gá sẹ́wọ̀n kò bẹ́ẹ̀ ṣe ṣe nígbè níwájú lé balẹ̀. Tẹ́tẹ́ pé ṣe lẹ mú mi lóhùn nù kémi bẹ̀rẹ̀ sí ní pẹ̀jẹ́ ńgbà tán ní nǹkan rí ebi ilẹ̀ tó ti sọ nǹkan kan ní ìsìnkú ẹni tí bá ń bẹ láyé ní máa ń kọrin. ní bẹ́ẹ̀ ni. kémi èmi ò wà kú. Ah. <laughs> alamu ó kú o. àmì ah, ò lè kú o. tó bá yẹ pé ti kú ni ó kú. àmì ah, ò lè kú o ilé kú fún yín o. àjọ ah. gbélé ayé ni àjọ máa kọrin yín ni o. Mm. ẹ wo ẹ̀yin aráalé o ọ̀gá tó ti láwọn ó pa mí o ẹ̀yin ará àdúgbò máa bọ̀ ọ̀gá láwọn ó pa mí ebi nǹkan tẹ̀ sọ ni ebi mi lẹ sọ fún. mi máa ń sórí mi tó ń wé tí n bá lé bí ọ̀pá yẹn tó bá bẹ̀ mí lé bí ọ̀pá fún sùn mẹ́fà. ẹ mi ti bòde rẹ sẹ́wọ̀n àmọ́ lọ́dà fún ọ. ó ní báwọn rìnrìn kó báwọn jíjó yà ayé ò ní fẹ́gbà fún olóúnjẹ. ẹ wo ẹgbẹ́ o lẹ́yìn tá a ti ṣe gbogbo ètùtù tó yẹ ká ṣe èyí tá a wá ṣe nídìí ọ̀gẹ̀dẹ̀ yìí òun là ṣe ká gbá o àmọ́ wá gbọ́ o wọ́n ní awífúnni báyìí kó tó dá àgbà àjàkadì ní kókóókó lásì máa ń rán fáadì tí sọ wá rí ọ̀gẹ̀dẹ̀ tó ń wò yìí ọ̀ gbọ́dọ̀ rẹ̀ mọ́ èyí wọn ní ọ̀ sì gbọ́dọ̀ jọ̀gẹ̀dẹ̀ mọ́ ìwọ ọkọ rẹ̀ sọ orí rí ọ̀gẹ̀dẹ̀ tó ń wò yìí ibẹ̀ la parí iṣẹ́ rẹ̀ sí ọkọ ọ̀run kankan ò tún jàdá láàmú mọ́ ọgbọ́ kí n mo ní ọmọ ṣe. ẹni kò gbọdọ̀ dédi ọ̀gẹ̀dẹ̀ mọ́ kò dẹ̀ sì gbọdọ̀ jẹ. jọdà fún ọ kò gbọdọ̀ jọ gẹ̀dẹ̀ mọ́ kò sì gbọdọ̀ dédi rẹ̀ mọ́ torí tó bá dédi rẹ̀ ó ṣeé ṣe kí ọkọ ọ̀run ó tún bẹ̀rẹ̀ sí í jálógun. òun náà ti ń bọ̀ kò gbọdọ̀ jẹ. bàbá wa jálógun eyín léwu o ó léwu o bó ti jẹnu. bẹ́ẹ̀ni wo arákùnrin mi bó ti rí gan-an làwọn sọ fún ìyàwó rẹ̀ nítorí wípé ogun àwísẹ́lẹ̀ yìí parọ́ èyí àrọ tó bá gbọ́n ni wo arábìnrin ó gbúdọ̀ jẹ́ ọ̀gẹ̀dẹ̀ mọ́ o torí tó bá ilé jẹ́ ọ̀gẹ̀dẹ̀ sọ ma wípé àfọwọ́fà òun ló fa ọkọ̀ ọ̀run tí ń dààmú ẹ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́ báyìí tó ilé padà dé gbogbo báyìí tó ilé dé ẹbọ tá a gbé ẹbọ ńlá ni ẹbọ òun ò sì ní í gbà. bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe sọ fún gan bẹ́ẹ̀ ni kò ṣe wo arábìnrin ìwọ ti mú àtàrí o ti fi gún o ti fi bọrí ikú kò ní ọpa bẹ́ẹ̀ni. o ti mọ́ka bàbà o ti fi bọrí ikú kan ọ̀pá. bẹ́ẹ̀ni. o ti mú àparò inú oko o ti fi bọrí ikú kan ọ̀pá. wo ń torí pé kí ni. mo múra mo múra. sẹ́rin àkànwọ́ ló ń pè kàn àkúsọ nínú tàdá lọ́ba àlámọ́ òní yà ń lórí lọ mo múra mo múyẹ làpárò gbé. níwọ̀ ibi kọ́lá bọ́rí mi àṣàṣì kọ́lá bọ́lá sàṣì ní bá a bá bá bá yẹ ọ̀pá ìpátá àbìtàn láti darí ẹ̀ sí. ó yá báyà. o ti jẹ́ ẹ̀sìn bá nu ẹ wò ó. arúgbó ẹ̀fọ́ dáná o ajagbó dùgbẹ̀dùgbẹ̀ arúgbó ẹ̀fọ́ dáná o ajagbó dùgbẹ̀dùgbẹ̀. arúgbó ẹ̀fọ́ dáná. ọjọ́ àti sùnmọ́. nǹkan tí màá ń bí mi nú gangan ẹ̀ mọ́ tí màá ń sọ̀rọ̀ ló dàbí pé ìmọ̀ kan tí mò ń sọ ẹ rọ̀rọ̀ ńlẹ̀ báyìí gangan ẹ sì ní sọ nǹkan kan nípa arú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé ìwà tí àwọn ṣé wà tàn ń wù ṣé wà dáadáa ni wọ́n mọ̀ pé àsìkò tó yẹ kán ti dé àyìn gangan wọn ò tí ì dé aago mélòó la bẹ̀rẹ̀ eré èlò láwà pa. lẹ́nu òfò sọ́hùn ibi tó bá yẹ kọ́ ọ̀sán sọ́ọ̀rì wọlé eyín jóná náà ló tún fi mọ ògógóró. ọmọ tí wọn ń ṣe mí bí bá ṣe pàrọ̀ gan ìyàwó tó yá wọn bá lo fèkàn náà. lóòótọ́ mò ń wò nù bẹ́ẹ̀ yóò ṣe kó fáírọ́ọ̀sì lòun la ra wọlé eyín ń jẹ́ ló dùn mí sẹ́rí àìtẹ́yìn ká wa olóńká olóńkó bá wa báyìí bó bá jẹ́ pé owó la fẹ́ pín èyí olórí ibú yóò ti débì kò yé yín ibi tí mo wá ń lọ rè ṣé bóun bá gbé ìlú lẹ kọ́kọ́ sọ pé àlàmù lásán àwọn èrò máa bò wá ni. èyí ṣe pé báyọ̀ kìíní kó o bẹ̀rẹ̀ orin ní ìsìn àwọn èèyàn máa débì rẹpẹtẹ wọ́n retí kọ́kọ́ gbọ́rọ̀ olùwà kọjá. alamu ti dé. india lọ̀gá mi fi wọlé. à ń gbé ìwà dé. Àlàmú ti dòde o Àlàmú ti dòde o Àlàmú ti dòde o Àlàmú ti dòde o olórin àbọ̀dúnú àwa lolórin ọ̀dọ́mọdé gbẹ̀lálà Àlàmú ti dòde o Àlàmú ah, ti dòde o ẹgbẹ̀rin Àlàmú ti o Àlàmú ti dòde o Àlàmú o olórin àbọ̀dúnú àwa lolórin ọ̀dọ́mọdé gbẹ̀lágbàre o Àlàmú ẹ̀yin ara lábúlé jẹ́ ń gbóhùn lẹ́nu mi náà ẹ bẹ̀rẹ̀ sí ní jáde wá àti dé bá ṣe ń dé ẹ mọ̀ mówó wákẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní náà wà lówó báyìí o. gàrí tó kan. àwọn gàrí tó kan ni ẹ mọ̀ gbé wá iṣu tó bá ta ẹ̀wà olóyin ẹ̀wà olóyin ẹ mọ̀ ń gbé gbogbo ẹ̀wọ̀ àwọn ọ̀gẹ̀dẹ̀ tó bá ṣe é tà lọ́jà ẹ mọ̀ ń gbé wá gbogbo ẹ̀ là ń gbà o alamudidode o. ó ti dé alamudidode o. bàbá mi alamudidode o. sàrí tó bá kàn. alamudidode o. àwọn olórin àbọ̀dúnú olórin ọ̀dọ́mọdé pẹ̀lọ́pẹ̀lú alamudidode o. ẹ máa jẹ kó dàbí eré kó má lọ dàbí ìjà. bá a ti máa jẹ náà látó ti dé yìí o. ẹ jáde wá lọ́tún lọ́sì níwájú lẹ́yìn eré tiwa nílẹ̀ mọ́ lọ́sì o lóde o alala mo ti lóde ẹsẹ̀ káàbọ̀ ala mo ti lóde o alala mo ti lóde o àwọn lolórin àbọ̀dúnú àwọn lolórin ọ̀dọ́mọdé ibẹ̀ lágbàdo ala mo ti lóde ẹgbẹ́ ní ala mo ti lóde o alala mo ti lóde o òun gbé ní o ala mo ti lóde la ní wa ẹ bẹ̀rẹ̀ sí náwó àlówó ni àgbórú tiwa gbó olówó là ń fẹ́ ah, àlàmúdídòdè o ah, àlàmúdídòdè ayé fẹsẹ̀ falẹ̀ ah, àlàmúdídòdè o ẹnu àlówó àlàmúdídòdè o ẹ̀pà olóyìn àwọn dúdú àwọn olórin ọ̀dọ́mọdé o àlàmúdídòdè. ẹ káàkiri gbogbo àbá. àìwọ kọ́ ló ní ká fi pàdé síbí ni. tí n bá gbé ká fi pàdé síbi tó ti ń kọrin ṣé bí ìbáyìí mo gbé ká fi pàdé sí. abọ́dé ṣọ́ọ̀kì èkó. èmi ló ti yẹ ṣọ́ọ̀kì. oró ṣọ́ọ̀kì jíjó ṣọ́ọ̀kì. àwọn wo ni ṣọ́ọ̀kì èkó gangan níbo náà ti ń kọ níbo náà ti ń ṣe. Àlàbù olórin celebrity of our town olórin tó wáyé ní. away and